ire ni mo fẹ́ bàbá lónìí o bójúmọ́ ti mọ́ pín mi níre o bí mo bá jáde lọ jẹ́ kí n ranú gbà bí mo bá wọlé o jẹ́ kí n múre bọ̀ wálé. ẹ ké hallelujah mo kí yín pé ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní orúkọ jésù ojúmọ́ ayọ̀ ni ojúmọ́ yìí máa jẹ́ fún yín òpin ọ̀sẹ̀ yìí ò ní burú nílé yín o ẹ ní dààmú yóò sì dára fún yín ẹ̀yin ọlọ́jọ́ bí lórúkọ jésù yóò dára fún yín ilẹ̀kùn àánú titun yóò sì fún yín ilẹ̀kùn ìrànlọ́wọ́ titun yóò sì fún yín gbogbo ohun tẹ́ ń bẹ ọlọ́run fún tí kò ní pa yín lára lórúkọ jésù àánú ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún yín ó ti rí bẹ́ẹ̀ láàárọ̀ yìí ìwé psalm orí one oh six ẹsẹ̀ ten òun ni a fẹ́ lò láti fi gbàdúrà ìwé psalm orí one oh six ẹsẹ̀ ten bíbélì wípé ó gbà wọ́n là lọ́wọ́ àwọn tó kórìíra wọn ó sì kó wọn yọ lọ́wọ́ àwọn ọ̀tá wọn hallelujah akórìíra ń bẹ láyé bẹ́ẹ̀ ni àwọn tí máa kórìíra èèyàn wà láyé o ò nílò kó o sẹ́wọ̀n kí wọ́n tó kórìíra rẹ̀ nígbà míì téèyàn bá ń ṣàṣeyọrí wọ́n á kórìíra èèyàn ọ̀tá ẹni yorùbá ní kì í pòdù ọ̀yà kò sí téèyàn lè ṣe bó tilẹ̀ dáa tó àwọn ọ̀tá ó kórìíre èèyàn ẹni tó bá sì kórìíre èèyàn kò ń wáre fún yàn ibi náà ni ọmọ wa lójoojúmọ́ ìdí nìyí tí bíbélì sọ ń bí pé ara nǹkan tọ́lọ́run ṣe fún àwọn ọmọ rẹ̀ ni pé ó gbà wọ́n là lọ́wọ́ àwọn tó kórìíra wọn ọlọ́run tó gba àwọn ọmọ Ísírẹ́lì là tó gba onísáàmù yìí là lọ́wọ́ àwọn tó kórìíra rẹ̀ yóò gba ìwọ náà là lọ́wọ́ àwọn tó kórìíra rẹ̀ ìwọ sá ti gbọ́ ọlọ́run yìí gbọ́ máa ṣe ń tó tọ́ mọ́ pé wọ́n kórìíra rẹ̀ kí wọn náà wàá bẹ̀rẹ̀ kórìíra gba ọlọ́run gbọ́ ọlọ́run ó gbèjà rẹ yóò sì gbà ọ lọ́wọ́ wọn tó bá ti nígbàgbọ́ tẹ́wọ́ kí n súre fún ọ láàárọ̀ yìí gbogbo àwọn tó kórìíra rẹ olúwa kó gbà ọ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni gbogbo ìdẹ́kun àwọn èèyàn búburú lórúkọ jésù ọlọ́run kò kó ọ yọ gbogbo ibi tí àwọn akórira ti dẹ pàkúté sí torí rẹ pé yóò gbàbí kọjá ẹ̀jẹ̀ àmọ́ lórúkọ jésù kristi mo lóò ní bọ́ sínú ẹ̀ kòtò tí àwọn akórira ti gbẹ́lẹ̀ fún ọ lórúkọ jésù ò ní jìn sínú ẹ̀ lórúkọ jésù ọlọ́run yóò gbé ọ níjà ọlọ́run yóò kó ọ yọ òpin ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi orí ọ̀fẹ́ ọlọ́run á tó fún ayé rẹ àánú ọlọ́run á ṣiṣẹ́ fún ọ ọkàn rẹ yóò sì balẹ̀ ràn lọ́wọ́ látòkè wá yóò jáde fún ọ ojú ò ní tì ọ láàárọ̀ yìí gbogbo ogun inú rírun ní orúkọ jésù ọlọ́run bá wí ogun fibroid lórúkọ Jésù ó yá kó parẹ́ báyìí ogun àyà títa ní orúkọ Jésù mo ní kó parẹ́ báyìí gbogbo ọkàn tó ń gbọ́ mi láàárọ̀ yìí tó wà nínú ìnira kan ní orúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó kó ọyọ̀ òpin ọ̀sẹ̀ yìí kò ní kan lọ́ọ̀dẹ̀ yín ìbùkún ni fún yín bẹ́ẹ̀ ṣe ń jáde ìbùkún ni fún yín nígbà tẹ́ ẹ bá ń wọlé lópin ọjọ́ òní ẹ ó fò fàyọ̀ àlàáfíà kó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo orílẹ̀-èdè tẹ́ ti ń gbọ́ mi lágbàáyé kálàáfíà jọba bẹ́ẹ̀ ni kó rí ní orúkọ jésù kristi olúwa wa àmín èmi ni tiyín tó tọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground samuel wange state ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí. èmi ti ríre gbà.